kò ní jẹ́ kíyàwó rẹ kó máa wọ aṣọ tí kò ní bo itan rẹ̀ tí ò ní bo ẹsẹ̀ rẹ̀ tó bá gásí pé lódodo ló gbà níbi tó ń sọ pé ó gbàgbọ́ o sì ní jẹ́ kí aṣọ tiẹ̀ kó kọjá kókósẹ̀ ọjà ànábì yẹn ni má jẹ́ kí aṣọ rẹ kọjá kókósẹ̀ ìwọ ọkùnrin ọ̀rọ̀ ànídìí kò bànábì léèrè pé Y. ọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ ọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ tó o bá dún títí tó o bá bẹ́ẹ̀ fún lọ táwọn road safety tí a máa sọ fún wọn pé báyìí ni kò gbà ǹjẹ́ wọ́ọ́ lágbára tàbó láyà kó o bí léèrè pé èyí ti ṣe tẹ́ ẹ fi ní mọ́ gbọ̀nà báyìí lọ báyìí ni mo fẹ́ gbà ń tèmi road safety tí kì í ṣe ànábì ọlọ́run o àbí tí mòpó kan tó bá dó sógun títì tó bá ní tó ṣe báyìí lásán láì sọ̀rọ̀ ọ̀wọ́ kó ṣe báyìí lásán ṣó ò ní yí padà ẹ mọ̀ rí ànẹ́fì ẹ mọ̀ rí ànẹ́bì wá fi ń pọ̀ o àrífì mọ̀ ti pọ̀ ju o àwọn tí wọ́n ṣe ànẹ́bì ọlọ́run gan pàṣẹ fún ọ you you you you dare not ask them why o nígboyà kó o bí wọ́n lè pé why tẹ́ fi ní kí n ṣe nǹkan báyìí. ẹni tọ́lọ̀ wá rán sí wa ọwọ́ á ní ká ṣe nǹkan ọwọ́ á ń pé fi mọ lórí wáì òtún oníṣòwò àràṣánà sọ́bà làákàyè mu làákàyè ọ̀ǹda làákàyè ẹja tó ń gbé káàkiri làákàyè ẹja làákàyè èdè tó ń gbé káàkiri àfi kó lọ túbá o àfi kó lọ túbá o ti dá ọ̀ràn ńlá o ti dá ọ̀ràn ńlá ọ̀ràn tí fíráúnà ọ̀dàdé ló dá fíráúnà kò sọ fún Musa pé ọ̀rọ̀ rẹ kò wàrà sánà èyí tí ń sọ ni pé sóòsì sú ọ̀pọ̀lọ̀ nǹkan tó ń bẹ lẹ́yìn mi báyìí ọ̀wá jẹ́ ń wá lọ kí n lọ ṣàbẹ̀wò sí kò lọ́rọ̀ tó sọ ọ̀bálà káyè mu ṣùgbọ́n sọ fún un pé àà láti ìgbà yìí wá òun lòun ti mọra àwọn sọlọ́hún ọ̀wọ́ tó wá dé ní ìsìn o tó wá ní ọlọ́nkan tó ń bẹ ọ́dà amánà ibnu lè sọrí hàn amánà ìwọ sífù ẹnjìníà mi bá mi mọ ilé kan tí ó ga fíofío láàlì àtọ́lì ìláìláì musa mo mo mo fẹ́ lọ wo ọlọ́run musa musa ti mú ọlọ́run kan wá ọlọ́run kan lòun ó tún wá mọ́ ọlọ́run mi wá jẹ́ ńlọrọ̀ èèwọ̀ ìwọ náà ṣe sọ báwọn bóyá tiẹ̀ bóyá ọba tiẹ̀ gbádùn pé àdìsí tẹ̀ tiẹ̀ wí ẹ̀ tiẹ̀ jẹ́ ń stọ́dì ẹ̀ wò ẹ̀ jẹ́ ń stọ́dì ẹ̀ wò náà ọ̀fẹ́ kan stọ́dì ẹ̀ náà outright condemnation ló ṣe fún òrògì sí ọlọ́run ọkàn dùsígbó ni mo gbọ́ lẹ́nu ẹ̀ báyìí ni ó ní tí wọ́n máa ní Buhari kan sọ pé Jésù ń padà bọ̀ ó ní ẹ fura sí o ẹ rọ́bìṣì ẹ ní o ìrọ́lọ́pàá o irọ́ ni o ah èèmọ̀ gbá lọ́rọ́ rẹ o èèmọ̀ ni o kí wọ́n rọ́bì sí bùkọ́rí etí gbogbo umma tí a parapọ̀ tí wọ́n sọ pé ẹ̀ ń bá rọ́bì sí bùkọ́rí òun wà káàfìrún pé kẹfìrí ni lẹ́yìn Qur'an Bukhari ló tún kàn lẹ́yìn Qur'an Bukhari ló tún kàn kẹ́ ẹ lè mọ̀ ọ̀ràn tí Jagunlabi ń dá ohun tí ń bẹ́nu Quran òun ni ohun tó jì sí ọlọ́run bá wá fún yín ẹgbẹ́ amú ohun tó pápọ̀ fún yín ẹjá wọ́n bẹ̀ fàlàmì yẹkùl subhana ọlọ́run bá àlékè ọlá pé wà má àtàkùmú rọ́ṣùl ohun tó bá mú wá bá yín fàtàhà kọ̀kù rẹ̀ látọ̀dọ̀ kùránì o nínú ẹ tún lọ ẹ lọ ẹ lọ fẹrifáì rẹ̀ pẹ̀lú Quran Ọlọ́run sọ bẹ́ẹ̀ o wàmẹ́nà ha kú máàmì o Ọlọ́run sì sọ pé ohun tánẹ́bì bá kọ̀ fún yín fàárọ̀dúnhùn alálẹ̀ Quran ẹ ṣẹ́rí ẹ̀ sí Quran wò sọ́ba ń tí Quran sọmu ànẹ́bì ní ká má jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ lé Ọlọ́run wà ní ẹ ṣẹ́rí ọ̀rọ̀ yẹn sí Quran wò. kò sọ̀rọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́nu Qur'an anabi ní ẹ má jẹ àwọn ẹranko abìjàwàrà tí wọ́n ní eyín tí wọ́n fi ń dọdẹ ẹgbẹ́ wọn ọkọ̀ fún wa pé ká jẹ ọlọ́run wàá sọ pé ntọ́bákọ̀ fún wa ẹ lọ yẹ̀ nínú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìwọ ló ń sọ lọ́dọ̀ ara ntọ́lọ̀ ń wí ni pé wà má àtàkùmọ́rú ọ̀ṣunlù fáhùdù ohunkóhun tí òjíṣẹ́ náà bá fún yín fáhùdù ẹ̀gbàmú wà má nàákùm áníwù ohun tó bá sì kọ̀ fún yín fàǹtàhù ẹ̀já wọn bẹ̀ ẹ̀ jìnnà sí níbo ló ti wá rí pé ẹ kọ́kọ́ ṣẹ́rí àdìsí sí kùrán gbogbo àwọn onímọ̀ àdìsí wọn èé yiri àdíìsì wò kí wọ́n wá mọ̀pọ̀ lálàáfíà dóòlà láàfíà nípasẹ̀ ṣíṣẹ́rí ẹ̀ sí alukur'an rárá o àwọn tí wọ́n láwọn gbà á wá àwọn ni wọ́n put under investigation àwọn ni wọ́n máa fi sí abẹ́ ìwádìí who and who and who is who among the transmitters of hadith taani àti taani ló gbà wá èwo sì lè wo nínú àwọn tí wọ́n láwọn gbà wá nípasẹ̀ ètò pínpín àwọn tó gbà díìsì wá tẹ́ bá ti rí ẹ̀rọ lára rẹ̀ ẹ̀rọ hmm. yẹn wọ́n ṣẹ̀ wá lọ yiri àdìsí wò wọ́n kọ́kọ́ yiri isnad àwọn ẹlẹ́gbà wá hadísì wọ́n á yiri wọn wò ìsí èfikọ́ amla ṣé fikọ́ ni ṣé trustworthy ni tàbí kìí ṣe ẹni àgbẹ́kẹ̀lé tó lè gba ọ̀rọ̀ wá ìròyìn wo ni ó wà lára ẹni tó jẹ́ fikọ́ wọ́n ti kọ́ ọ lẹ̀ hmm. ìròyìn wo ni ó wà lára ẹni tí ò ní jẹ́ sípọ̀ wọ́n ti kọ́ ọ lágbága ní mo gbà á wá mr a ó lọ ń gbà á wá lọ́dọ̀ mr b mr b ó lòún gbọ́ lẹ́nu mr c mr c ó lòún gbọ́ lẹ́nu mr d mr d sọ pé ànẹ́bì wípé wọ́n wà ní who are these mr a mr b mr c and mr d ta ni wọ́n tí mr d tó next sànàbì tó bá ti jẹ́ sọ̀hábà ìwádìí yẹn ti parí pé gbogbo wọn ni onídéédé ìwádìí tí wọ́n ti parí pé onídéédé gbogbo wọn kò só mọ̀nàmọ̀nà nínú àwọn sàbí òjíṣẹ́ ọlọ́run lẹ́yìn náà wọ́n á sórí mr c mr b and mr a táwọn jẹ́ next generation after àwọn sọ̀hábà wọ́n wà níta ni àwọn làáfà rẹ̀ kí ni ìgbàgbọ́ rẹ̀ kí ni ìwà ọwọ́ rẹ̀ kí ni àwọn onímọ̀ àsìkò tiẹ̀ kí ni wọ́n sọ nípa rẹ̀ those are the criteria tí wọ́n á fi verify trustworthiness transmitter hadith nígbà máa wá rí i pé gbogbo rẹ̀ tí wọ́n ṣírò gbogbo ẹ̀ yóò níbi tí ó já sí ìsáídà kó já sí bíi pé gbogbo wọn pátá lẹ́yìn àwọn sọ̀hábà wọ́n jẹ́ òkùrọ̀ lójú ẹsẹ̀ àdísìndìmọ̀dúnù tàbí gbogbo wọn èso pùrọ̀ ẹnìkan nu wọn ló ní problem wọn tún wá wò irú problem wo ló ní problem oríṣiríṣi tán máa ń kà sí wọn lẹ́sẹ̀ fún àpẹẹrẹ ẹni tí wọn bá fún ní àkídá allegation ẹni tí wọn bá ṣe túhùmọ̀ àkídá sí wípé ó ní àkídá kọ̀dàríyà ni kọ̀dìríyà kọ̀dàríyà tàbí ó ní àkídà jàmíyà tàbí ó àkídà mùtẹ́sílà àkídà allegation tọ́ba ga sí pé bẹ́ẹ̀ ló ti ní pírọ́blẹ́mù àdéhùn wọn ò ní gbà wọlé àdéhùn bídíà nù wọn ò ní gbà wọlé tọ́ba free from the test of àkídà allegation tó free tọ́yì ọwọ́ àkùsí bíi ìjọmọ́nìyàn rẹ̀ torí pé wọ́n mọ̀ pé kì í ṣe gbogbo ẹni tó dá alákìídà ó ní ìwà ọwọ́ rẹ̀ ṣe dáa ǹjẹ́ ààrẹ ẹni tó fẹ̀sùn kàn wípé ní àwọn àwọn weaknesses nínú characters wọ́n yiri ẹ̀ wò tí ó bá ní wọ́n tún wá wò dàkúgbúrú the methodology of collections of hadith mọ́níájú wo ló lò láti gbọ́ ọ̀rọ̀ wọ́n á tún scrutinize mọ́níájú yẹn wò ìsí a person tó máa ń tó gbé tó bá ti dọ́dọ̀ àfa rẹ̀ bíwọ náà ṣe máa ń tó gbé ìwọ tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ tó ń tó gbé definitely o lè pass information tá a fún ọ yẹn very accurately o ti ní àbàwọ́n àsìkò tó ń fi gbé ọ lọ yẹn a lè ti sọ ọ̀rọ̀ kan iyì rẹ ti fún yẹn ọ̀rọ̀ kan di ìgbà wo ni wọ́n sọ mo wà ń dòkòó ṣẹ́jú mi làbú ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ṣẹ́jú mi wọ́n ṣe parí ẹ̀ ọ̀ràn tí intermittent oorun tó ń sùn tó ń sùn tó ń tají tó ń sùn tó ń tají báwo ló ṣe fẹ́ gbé ọ̀rọ̀ wá gẹ́gẹ́ bí ọlọ́rọ̀ ṣe sọ wọ́n wò ó ṣé kìí ṣe olóògbé ẹni tí máa tó gbé sọ̀rọ̀ pẹ́sẹ́ làwọn sábà ṣe wọ́n tún wò ó wọ́n tún ní ẹgbẹ́ ká test memory capacity ẹ̀ sí memory capacity ẹ̀ so high àbò low wọ́n tún wò ó wọ́n ní ṣé ṣé kì í mọ́mù lómù ṣé kò ní waham waham ṣé kò ní òmù lómù tó ga sí pé yóò máa dáná láì tí ìdàgbàlagbà wọ́n tún wò ó tún wò ó tún lo age wọ́n tún ṣe age test fún ìjà ń pàlérò pẹ̀lú age test ni pé àsìkò wo ló gba àdìsí gangan wa ṣé ńgbà tó wà ní abarapá ni àbí ńgbà tó dàgbàlagbà tán torí pa padà gbọ́ pé ńgbà tó fẹ́ kúrò láyé ó ní àìlera tó ga sí pé nǹkan ń wò bọ̀ ní báyìí tó ti jẹun nǹkan ń wò ní bọ̀ ọ́ ṣé àdíìsì yẹn sásìkò tó dàgbà ló rìkọ́ọ̀dù ẹ̀ ni àbásìkò ọ̀dọ́ rẹ̀ wọ́n á tún náà tiẹ̀ ntí wọ́n ń sọ pé àdíìsì bóun tiẹ̀ ṣe jẹ́nu kó lè mọ̀ pé aláìmọ̀kan gidi ni ọ́ gbogbo iṣẹ́ yẹn làwọn afá ti wá ṣe débi pé tó dàpọ̀ rọ́wì kan pé ẹni tí máa ń gbàdé sìkà wa tó bá dákọ̀ ẹ̀ báyìí hmm. tíra tó kà lórí ẹnìkan o ọ̀ọ́kà tí ilé òfin su ni wàláì ọ̀ọ́kà ọ̀rọ̀ lórí ẹnìkan báyìí nínú wọn tí ilé òfin su ni torí pé tíra tó kà lórí rẹ̀ wàláì kò dín ní ọ́ndúrẹ́dì lórí ẹnìkan ẹnìkan péré ni o pé o mọ̀ nípa personality a particular raw tí àtọ́ kà lórí ẹ̀ kò dín ní ọ̀ndrẹ́dì iṣẹ́ ńlá táwọn afa ti ṣe lẹ́nu lọ́wọ́ ní Bukhari kí wọ́n rọ́bìṣì ẹ̀ à èèmọ̀ ni ọ́ o ẹ̀ mọ́ òkò ni ọ́ ẹ̀ ń kó o sì mọ́ o ẹ̀ ń tó kù ọ́ kò mọ̀ ọ́ kò mọ̀ ọ́ pé o burú ju ejò lọ iṣẹ́ táwọn àfáà wa ti ṣe nìyẹn lórí hadísì so ti rí pé láyé tiwa táwa wáyì ẹ alibani rahimahullah alibani kò fúnra ara rẹ̀ pé hadísì kan ní sọ̀yìí láyé kò fúnra ara rẹ̀ sọ pé hadísì kan mòdù láyé ẹ lọ ka èyíkéyìí tí alibani wò ẹ lọ wò ó tó bá fẹ́ sọ pé hadísì kan dọ̀ yìí àbádìsì kan sọ yìí o. Alibani náà ó lọ máa mú ọ̀rọ̀ àwọn senior rẹ̀ wá ni lágbága sọ báyìí nípa ẹ̀ tàmọ̀dé sọ báyìí nípa ẹ̀ in fact nígbà míì alibani yóò sì mú ọfẹsọ ọ̀rọ̀ orí kan ẹ sì mọ ka péjìsì bíi márùn lórí ìrọwọ ẹyọ kan tí ó mọ tún mọ ṣọtìní àwọn ọ̀rọ̀ àwọn àfa tí ó mọ mú wá síbẹ̀ yóò ní díàfọ pẹ̀lú tí wọ́n sọ yìí ẹni yìí ó wọ ipò ẹni tá a lè lo ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ pé òun gba àdíìsì wá tàbí kò wọ ipò ẹni tí a lè lo ọ̀rọ̀ rẹ̀ torí pé àwọn àfáà ti ṣiṣẹ́ parí kó n tó dé wọ́n ti ṣiṣẹ́ parí nípa àdíìsì ṣe ti parí ọ̀wọ́ pé ẹ máa fẹ́ ṣiṣẹ́ ní ìsìn tó bá fẹ́ mú rọ́ọ̀bì kan tó gba àdíìsì kan wá kó kàn lọ mú ọ̀rọ̀ àwọn àfáà àwọn àfáà ibà àwọn àfáà kan ní bá wọn lò gbà kí ni wọ́n sọ nípa wọn ǹjẹ́ wọ́n lè sọ nípa àwọn àáfàá tó sí lọ́ndù Ìbàdàn láì gbà sí pé ọlọ́gbọ̀rọ̀ ń wá láti ẹnu àwọn tó sì ṣẹ́kù nù wọn tí wọ́n ti kù ọkàn máa parọ́ ni báwọn àáfàá ṣe ṣiṣẹ́ lórí àdíìsì nu àwọn àáfàá tó bá wọn lò gbà wọ́n ti kọ̀rọ̀ lórí wọn kalẹ̀. àwọn afa àti sìn ọ̀rọ̀ yẹn là ń wá ń jọ ní ń kó jọ wọ́n ń kó jọ wọ́n èyí tí jọ táwọn wọ́n ń kó jọ lọ́wọ́ náà ni iṣẹ́ yẹn ni wọ́n ń ṣe lórí àdìsí kọ̀ọ̀kan èyí wọ́n ń sọ pé kákan máa rọ́bìṣì ọ̀rọ̀ ògìṣẹ́ ọlọ́run dànù nítorí náà ọlọ́run ọba ti sọ ó ní bá fún yín ohun tó bá kọ̀ fún yín ẹ jáwọ́ ń bẹ́ẹ̀ kùránì ọba sọ pé ohun tí ògìṣẹ́ bá fún yín ẹ fi kùránì fẹ̀rífàì rẹ̀ wò kùránì ọ̀sọ́ báwọn tó o bá sì ti rí kó mu wá wàlẹ́ ọgọ́ tó o mu wá á ah, kí ni mo lè fún ọ náà o ń yọ̀ǹda ara mi fún ọ ń mọ̀ bọ́ ọ gbogbo iṣẹ́ bá wù ọ ní kò mọ̀ràn mi tó bá lè rí àyà kan wá nínú kùránì tí ó sọ pé tánàbí bá ti mú wá o ẹ fi kùránì wò wò sórí bí àbí òrì bẹ́ẹ̀ tàbí kó orí àyà kan mú wá tí ó sọ pé ohun tánàbí bá kọ̀ fún yín ẹ ṣẹ́rí ẹ̀ sí kùránì wò kẹ́ ẹ fi mọ̀ bóyá ó rí bẹ́ẹ̀ tàbí òrì bẹ́ẹ̀ o ò lè rí nínú àlùkùránì o ò lè rí nínú àlùkùránì èmi ò tí ì ṣiṣẹ́ lórí àdìsí ní tèmi àmọ́ mo ti ṣiṣẹ́ lórí oríde kùránì rí láti bẹ̀ẹ̀ dópin. mo máyà tó lè mú wá mo máyà tó lè sọ pé nbẹ̀nbẹ̀ tọba tọ ọba kò tí àyà kan tàbí o sọ̀rọ̀ kan a lè sọ pé irú ọ̀rọ̀ tó sọ yìí ọlọ́run sọ nípa rẹ̀ náà kùránì àwa náà ti wọ ipò ká sọ pé àyà yìí o ó jẹmọ́ ti ń bẹnu kùránì tàbí ò jẹmọ́ ni mo sọ pé o ò lè rí mú wá bíbélì nìkan ló mà èmi náà sì mọ bíbélì torí kò kọ̀ndẹ́mbùkù ni. wáyé tí fi máa wáyé tí fi máa tajà kọ̀ndẹ́mù nígbà tí ọjà gidi ń bẹ lẹ̀ ẹ́n ah, ah. la alukur'an lam yakulu hadha abadan àfààní rárá alukur'an ò sọ yẹn rárá kò sọ láíláí pé kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ rí ọ̀rọ̀ ògì sí ọlọ́run sí kùránì bóyá Into tó obamu ọbàmu obamu kurani kùránì ò le ayúwalẹ̀ ikhwa ẹ̀yin ọmọ ìyá ẹ̀sìn fa in sábàtà nígbà tó bá ti rinlẹ̀ wípé anna sunna annabawiya hujjatun fi tẹ̀sírin nígbà tó bá ti rinlẹ̀ wípé sunna ànábì o ẹ̀rí ni nínú òfin bí kùránì náà ṣe jẹ́ ẹ̀rí nínú òfin àbí kò tí ì yọ pé súnà níbi pé ẹ̀rí ni nínú òfin irun tó ń kí ti di pẹlẹbẹ mú ọ̀lẹ́jẹ bí gbogbo ọ̀sá yìí ọ ọ yẹ kí ọ̀rọ̀ rò sì yí ọ ná àbí irun náà tún yí ọ mọ́ aláwo ní akírun ni òfin wo ló gbé fatia wá súnà ni yes or no ẹ àbọ̀ tí rí àyà kankan nù kùránì tó ní ọ̀gbọ́dọ̀ mọ́ka sọ́tù lè fàátìà lórí ọ̀pá àrùn kọ̀ọ̀kan la fi sọ wípé ó ti rinlẹ̀ wípé hadith anabi sunna anabi hujjatun fi tẹ̀sírìn ẹ̀rí ni o nínú òfin ẹ̀sìn wa kùránì òun mú òfin ẹ̀kírun wá ọ̀dàkẹ́ hadísì òun mú òfin bá ṣe kí i wá àbí ìkíní kejì wọn ni wọ́n jọ jẹ́ òfin fún mùsùlùmí ìkíní ni ìkíní kejì ni kùránì ọ̀dàdúró hadísì náà ṣe kí ni ọ̀dàdúró kùránì ó mú òfin wá náà máa ṣe kí ni òun náà máa mú òfin tiẹ̀ náà wá la fi sọ fún ọ wípé òfin tí Quran mú wá lórí irun kíkí kò tayọ akíyimu sọlá ẹkírun òfin tó mú wá nù wá wo iye òfin tí àdìsí mú wá lórí irun àdìsí mú òfin kẹ́ẹ̀pẹ̀rún wá àbí àbó ti rí bá a ṣe ń pèrún nu ni kò sí ń bẹ́ẹ̀ àdìsí tún mú òfin kẹ́ ẹ ṣe ìkọ́mọ̀ wá ó di mélòó ó di méjì àdìsí tún wá mú òfin pé ọgbọ́dọ̀ ka fátíà lórí ọ̀pá àrùn kọ̀ọ̀kan wá ó di mélòó àdìsí tún mú òfin pé ọgbọ́dọ̀ ka nǹkan kankan no matter little nínú àlùkùránì yàtọ̀ sí fátíà lẹ́yìn fátíà ọgbọ́dọ̀ kà lẹ́yìn rẹ̀ ó tún òfin mélòó àdìsí tún mú òfin pé tó o bá ti rùkú in tó wì lórí rùkú rèé ó di mélòó àdìsí tún mọ̀fin wá pé ó dìde kú òun rùkú kò sí pé ó dìde kú òun rùkú nu kùránì o o lè rí ríkà òun nu kùránì pé ẹrù kù ríkà yín má àrọ̀kìn ọlọ́run sọ fún Mariam pé rùkú pẹ̀lú àwọn tí ń rùkú alèlòye gẹ́gẹ́ bí òfin kíni o òfin rùkú láti inú kíni láti inú kùránì òfin kíló kí ló bí òfin tó kà ń kùránì ni àbí àdìsí àdìsí kò wá sí òfin pé tó bá rùkú kọ́ ọ̀nà ró padà wá kó tó di pé ó forí kanlẹ̀ níbo la ti rófin kọ́ ọ̀nà ró òfin yẹn òfin òfin option ni àgbà òfin ìgbẹ̀fẹ́ ni tàbí òfin kànpá òfin tó ní kó o dìde lẹ́yìn ìrùkú kọ́ńpánì nítorí tó o bá ti dìde tó o fi lọ sórí ìforíkanlẹ̀ rákà yẹn ṣe kíni ó ti bàjẹ́ sílà káyẹ̀sí ń tà ń sọ yìí à ń púfù ẹ̀ fún ọ pé Quran is the constitution Hadith is the constitution ìkọ̀ọ̀kan wọn dá dúró ni ìkọ̀ọ̀kan wọn ṣe kíni. ó dá dúró ni lẹ́yìn náà a lè rí àyà tó ní kò sùjúùd nínú Qur'an wàsíjúdú wákìtà rí bẹ́ẹ̀ àbí àti rí náà nù wàsíjúdú wákìtà rí forí kanlẹ̀ súnmọ́ lọ́wọ́ ọba rẹ àti rí náà nù ṣùgbọ́n ìforíkanlẹ̀ mélòó lórí kanu Kùránì lórí ọ̀pá àrùn kan ǹjẹ́ oríkà ò lè ríkà. níbo la ti rí pé ìforíkalẹ̀ méjì la máa ṣe lórí ọ̀pá àrùn kan hadisi àjẹsí pé ok òfin wo ló bí ká ṣe àtàhíyà lórí irun ṣé àtàhíyà ṣe mẹ́nu kurahan inú bọ́lá tìríkà inú hadisi definitely mọ́tà àwọn èèyàn jẹ́ mọ́ òfin wo ló jẹ́ ká mọ̀ pé ìgbà tá a máa kásùn báàrè ṣé kurahan ló mú wá àbádìsì òfin wo ló bí ìgbà tá a kí àìlà tá a kí alásàrì tá a kí mọ́gíríbì ṣé súnà ni àbí Kùránì sádìsì ni àbí Kùránì kí wọ́n ló ń ta àwọn èèyàn jẹ́ sí tó ní ká mọ́lú àdìsì làfààfin sọ nísìnyí pé fa ìnsábàtà anna sunna annabawiya hujjatun fi tashrin nígbà tó bá ti wá rinlẹ̀ wípé súnà ànábì o ẹ̀rí ni nínú òfin ẹ̀sìn wa bátọ̀lá lè kọ́ òlú bèdọ̀rú ìrántí àrídíhá alálẹ̀ Qur'an ọ̀rọ̀ tó o sọ wípé ó di dandan ká àdéhìsì sí Qur'an ká tó lò ó bátọ̀lá ti dá sí rọ́ ó ti di rọ́ o ọ̀sẹ̀rí kákẹ́ pátí àsìkùránì kò tó ọ̀sẹ̀rí káfí súrà lè fatia lórí irun ọ̀sẹ̀rí ẹ̀sìn kùránì kó tó lò ọ̀sẹ̀rí gbólóhùn tá a máa ń wíbi rùkú àti sùjúdù ọ̀sẹ̀rí ẹ̀sìn kùránì kó tó lò ọ̀sẹ̀rí iye rùkú wo láṣẹ lórí ọ̀pá àrùn kan iye sùjúdù wo láti ṣe lórí ọ̀pá àrùn kan ọ̀sẹ̀rí ẹ̀sìn kùránì kó tó lò ọ̀sẹ̀rí àtàhíyàtùlélàì wàsọ̀làwàtùlélàì wàtọ̀yìbàtùlélàì ọ̀sẹ̀rí ẹ̀sìn kùránì kó o tó lò ó nǹkan ṣe ọ́ o ó sì á ní ká sẹ́rí ọ̀rọ̀ àdìsí Isa sí Kùránì ká tó gbàgbọ́ ó ṣe ní ká sẹ́rí àdìsí màdí sí Kùránì ká tó gbàgbọ́ sànẹ́bì tó sọ̀rọ̀ ọ̀run sọ nǹkan ló sọ̀rọ̀ Isa ni ní ó di wọn ìgbà tí wọn náà mọ̀ pé súnà yìí náà la fi ń kírun ẹ wò ọ̀kan náà ọmọ rẹ̀ ọ ya wèrè ju nǹkan mi lọ wọ́n ń pè ní kinní kan ògùn fẹ́ wọn Muritala ògùn fẹ́ wọn. mo ju béèrè kan sí nígbà tó sọ pé ninety nine point nine hadiths are fake wọ́n ya wèrè gidi gan ni in fact ní tí sọ sí àdìsí ojú tí ń ságé ń ojú de wọ́n sí ní ọ̀rí sank odò akaga nínú ìsọkúsọ ó ní ninety nine point nine hadith are fake except one and that one is Quran that Allah says is the better hadith. <laughs> ọlọ́run ló mọ ọgọ́ tí wọ́n sun oorun wọn ọlọ́run ló mọ irú àwọn tó bá ti rí báwọn ọgọ́ tí wọ́n sun oorun wọn ọjọ́ yẹn ò dáa fún wọn kò dáa ó sàn kí àtọ̀ wọn kó wálẹ̀ kó di ẹ̀dà lára àyà wọn tí ó sì ní jìyà kankan lọ́dọ̀ ọlọ́run tátọ̀ bá ti di ẹ̀dà ó ti parí mu bó ṣe wá di ẹ̀dá yìí ah! ilá àṣà lòkù o. Only 99.9 ninety nine are fake ó ní except Quran mo wá ní mo ti gbọ́ you've you've given us a kind of an idea that must be verified and established so arákùnrin ògùn fẹ́wọ̀n yìí tó wá ní ninety nine are fake. àdéhùn sàfẹ́kì mo wá jù béèrè kan sí i mo ní kémi tó lè gba tó wí gbọ́ mo fẹ́ kó o sọ bó o ṣe máa kírun fún mi bẹ̀rẹ̀ látòrí irun pípé lórí tí wàá kà lẹ́yìn tó bá kírun tán kè é fèsì dìsìn bó o ní o ṣe fèsì náà kò sí bó ṣe fẹ́ fèsì fake náà ni ó lò ó kẹ́ ẹ lè mọ̀ kí wọ́n tanra wọn jẹ kéèyàn lè yanu ẹ̀kọ́ ní ninety nine point nine hadiths are fake ninety nine point nine ọlọ́kù zero point one kùránì gan ò tún kí lè máa pe nọ́mbà gidi náà ó number. dẹ́símà number kùránì tún wọ̀ lọ́dọ̀ wọn ṣé ẹ rí pé ayé wọn ayé wọn ti wọ dẹ́símà. gbogbo ọgbọ tó sí pé orí íńtánẹ́ẹ̀tì ló ti mọ́ yan àfáà kí n tó bà pàdé ńbẹ̀ nu nígbà ọba kúkúkú tán pé àbú ẹnìkan sọ báyìí ẹnìkan tí èso mímọ̀ ẹni tí kò yẹ kó wo kò yẹ kó ka nítorí pé oníbídíà ṣe ọkàn láìsàn gbogbo ọba ni. nígbà tó bá ti rinlẹ̀ wípé hadisi ànábì o hujjatun li tashri' is an evidence for constitution of Islam bátọ̀là lè kọ́ òlu bìdọ̀rúurati àrídíhá alàlẹ́ Qur'an ọ̀rọ̀ náà pé ó di dandan ká ṣẹ́rí rẹ̀ ká ṣẹ́rí hadisi kọ̀ọ̀kan sí Qur'an. Si kátó lè mọ̀ bóyá ọ̀dà tàbí ọ̀dà bàtọ̀là ó bàjẹ́ ó ti bàjẹ́ tẹ́ bá ní bàtọ̀là lùwùdù àlẹ́wàlá ṣe kí ni ó so ọ̀rọ̀ tó sọ pé kásẹ̀ ẹ̀sẹ̀ rí àdìsí sí kùránì níwọ̀n ìgbà tí àdìsí bá ti lè dámú òfin ẹ̀sìn wa tá a sì ń lò táàrí inú kùránì ó túmọ̀ sí pé kùránì fún ara rẹ̀ ó wà independent gẹ́gẹ́ bí àdìs náà ṣe ṣe kí ni o òun náà wà independent ojú kanu ojú mi rè wáyé ìlànà yẹ fìbùtù tó bá wá dá sí pé ká fi àdìsì ká fi ṣe òfin ká lò ní ọ̀rọ̀ ká lò ní ẹ̀rí wáyé ìlànà yẹ fìbùtù ojiyatu sunna fi tẹ̀sírì tí ó bá dá sí pé fífi àdíìsì ṣe ẹ̀rí nínú ẹ̀sìn nínú òfin ẹ̀sìn kò rinlẹ̀ pé kò rinlẹ̀ kò rinlẹ̀ pàápàá o kò sí pé ká máa lo àdíìsì láti fi ṣe òfin ẹ̀sìn wa o hmm. kílèsì yẹn fàlẹ́ ìsàlánà hajjatun aslan anatamasaka biha min qaribin aw ba'idin kọ́ ọ bá ní ká lo àdíìsì òwúlẹ̀ rinlẹ̀ fún ṣẹ̀rí ọlọ́run ó túmọ̀ sí pé àwùlẹ̀ bùkátà rárá sí ká lo àdíìsì kankan nù in our life àìdá àdíìsì tó súnmọ́ ni ó tó àwọn àdíìsì irun àdíìsì àlùwàlà àdìsí jẹnẹba àwòkọrìb àwòbáyìd àwòbáyìdùn àbí àdìsí tó jìnnà bí àwọn àdìsí isa ni o bí àdìsí ọ̀rọ̀ nu sàárè ìbéèrè nu sàárè ni o àwùlẹ̀ nídìí kankan nù tó bá ti já sí pé súnà kìí ṣe ẹ̀rí láti fi ṣe òfin táwa mùsùlùmí àwùlẹ̀ nídìí kankan nìyẹn gbà náà fàkàánà lẹ́dí yẹ kó lu dèwùjú bíi àrídìí súnà alàlẹ́ kọ̀rọ̀ àníyẹ́kùn ọwọ́ àdàbí ẹni pé ẹni tí ń sọ fún wa pé ó di dandan ká ṣẹ́rí súnà sí kùránì wò ká lè gbá wọlé ó dàbí ẹni pé tí ń sọ ni pé bí ádámì ìhùjìyà ti súnà fìtẹ̀sírín àsáàsà ó dàbí ẹni pé òun ti ń sọ fún wa ni pé àsáàsà fundamentally nípìnlẹ̀ o kò wulẹ̀ sí pé ká fi àdìsí kankan ká lò ó nínú ẹ̀sìn wa n ti sọ fún wa nu and sọ́wọ́ practicable n tó sọ̀hún ẹ máa wo jamiu fún ara rẹ o ọ lọ bá jamiu kan gbogbo àwọn tí máa ń jẹ́ jamiu